atọrọ àlékún ìkẹ́ àlékún ìjẹ́ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin olùgbọ́ wa nílé lóko a tún kíra wa káàbọ̀ pẹ̀lú kíkí ọlá kíkí ọlá sí orí ètò wa ètò yín hadiyu nabi ìmọ̀nà anábíwá muhammad wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àwọn bàbá wa tún ti wà níkàlẹ̀ àwọn ọlọ́lá wa olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ wa ma'had umar ibn al-khattab à ń bẹ ọlọ́run ọba ọba àlékè ọlá àlékún ìdúróṣinṣin ní ojú ọ̀nà ẹ̀sìn rẹ̀ kí ọlọ́run bá wa ṣe fún ọdún báyìí lọ wọ́n tún ti wà níkàlẹ̀ láti máa ṣàlàyé fún wa níbi tí wọ́n dẹnu dúró sí nídánilẹ́kọ̀ọ́ tó kẹ́yìn níbi tí wọ́n ti ń ṣàlàyé fúnra wa nípa al-ibadatu wa ahamiyatuha fi ahyatil insan nípa ìjọsìn àti ipa ribiribi tí ìjọsìn kó nínú àlámọ̀rí àwọn ènìyàn ẹ jẹ́ kí gbogbo wa kí a wá farabalẹ̀ kí a fún wọn ní ẹ̀mí wa kí a máa fi bá wọn lọ. falyatafaddal ash-shaykhu mashkuran ma'juran bismillah. الحمد لله رب العالمين والصلاة والسلام على ما لا نبي بعد محمد بن عبد الله وعلى آله وصحبه وعلينا أجمعين gbogbo ọpẹ́ tọ́lọ́run ni àdẹ̀sẹ̀ النبي صلى الله عليه وسلم ẹ̀yin olùgbọ́ mi nílé lóko kíra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. lérí ọ̀rọ̀ wa tí a sọ̀bọ̀ náà ni tí a pè àkọlé rẹ̀ ní al-ibada wa ahmiyatuha fi hayatil muslim ìjọsìn àti pàtàkì tó kó nínú ìgbésí ayé àwa mùsùlùmí níyàn bá jẹ́ mùsùlùmí tí ọlọ́run ọba fìjọsìn ràn lọ́rùn irú ẹni bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí rẹ̀ nítumọ̀ torí pé èèyàn kì í forúkọ jẹ́ mùsùlùmí muslim by name kò sí èèyàn kì í fi orúkọ lásán jẹ́ mùsùlùmí ìtẹ̀láṣẹ ọlọ́run máa jọ́sìn fọlọ́run subhanahu wa ta'ala lèèyàn fi ń jẹ́ mùsùlùmí eléyìí ní ìjòkó kẹta lábẹ́ pàtàkì ìjọsìn yìí so a ti ṣàlàyé ìta àṣẹ kárìn lánàá gbogbo wa náà ni a gbọ́ lábẹ́ àkọlé wa tá à ń bá lọ tá a pè ní wàkọ̀fàátún wàkọ̀fàátún máa àwọn àwọn nǹkan kan tó yẹ ká wò tó yẹ kí ni àti kí a ronú sí níbi ọ̀rọ̀ ìjọsìn wa òun làyí tá ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ àti ka bí méjì fúnra wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ọkọjá ẹ̀rí jẹ̀mọ́ mùsùlùmí ìbẹ̀nú àwọn èèyàn tí máa jọ́sìn tó ṣe pé man huwa mukhlisun lillah ẹni tó ṣe pé àfà ṣiṣẹ́ rí sí tá ń ṣàlàyé rẹ̀ yẹn iṣẹ́ torí tọ́lọ́wọ́n ọba ń bẹ fún un nínú ìjọsìn rẹ̀ àmọ́ walakinnahu ghayru muttabi'in li sunnati nabi àmọ́ bó ṣe wọ́kàn sí mọ́tò òun ni kò tẹ̀lé súnà nàbì nínú ìjọsìn rẹ̀ ṣẹ̀kọ́ àlẹ́ sọ fún wa pé kan bẹ táàfi wo ìjọsìn wa wò a mìkìyàsùn alhag ẹ̀rí òṣùwọ̀n kan náà ni méjì ni bó yẹ kó wá dẹyọ kan rẹ̀ fúnra wa ẹ wá ní wá wà nú àwọn èèyàn bá sáré kótó wọn ìkìláàsù wọn subhanallá torí tọlọ́run tẹ́mí torí ẹ̀ ṣiṣẹ́ nì ah, eh, ọbẹ̀ ṣe rí tàwọn sọ̀hábà àmọ́ wọn ò fi tẹ̀lé ànábì ìjọsìn yẹn ò tẹ̀lé tànábì nítòsí wàá fà á tí mo fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn báwọn òun náà ni pé jahaluhum lihadha din wọ́n láì àìmọ̀kan wọ́n pọ̀ nínú rẹ̀ sìn yìí so káwá mọ̀ pé gbogbo àtọ́ ní ní sincerity nínú ìjọsìn rẹ tí ọba sípò fi tẹ̀lé ànábì tó fànábì ṣe manual rẹ mọ̀ ìjọsìn tó ṣe yẹn facilital ibada mariduda ànígbà ànígbà ẹ̀rí lílẹ̀ àṣàfihàn nínú tí máa sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn kí wọ́n kì àwọn jọ́sìn jọ́sìn kan máa sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn. òun ni pé àwọn kan ń bẹ jí ìsinlọ́hun sinlọ́hun ni wọ́n wọ́n máa ń pa àwọn kan ní lóní sófí wọ́n pa àwọn kan lóní sófí sinlọ́hun sinlọ́hun ni wọ́n ọ̀pọ̀ ọ̀nà wọn wọ́n nífẹ̀ẹ́ ọlọ́hun púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà fẹ́ wọ ọlọ́hun ni wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́hun àmọ́ tó bá ní jẹ́ jù ni pé wọ́n sì nífẹ̀ẹ́ ọlọ́hun ọba yìí wọ́n lò kò lè sóònà sí ìgbà àdá tìhìn wà ní ìdáhùn àníwá òmìnà ìbádà wọ́n máa sincerity wọn áà ah! ọ̀pọ̀lọpọ̀ wọn mi sọ́tà àwọn atúlùjẹ o àwọn atúrọ́ tàbí olùbọ́ nǹkan tí wọ́n tí wọ́n pọ̀ ń lò wá yìí àwọn ìpìlẹ̀ wọn àwọn àwa ìlúmínà sòfíyà náà wọ́n ní sófí ọgọ́rọ̀ wọn ni halul ikhlas wọ́n ní àfà sincerity yìí ó lágbàá ó lágbàá àmọ́ wà ní pọ́rẹ́mù tó ṣẹlẹ̀ ni pé tòun ti máa ṣe ní sincerity nínú ìjọsìn wọn yìí ni wọ́n ní wọ́n á kùnà níbi pé wọn ò fi tẹ̀lé ànábì ènìyàn kọ̀ọ̀rọ̀ náà fi mukhalafati ànábì wọn ò fi tẹ̀lé ànábì ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn wọn wọn ò fi tẹ̀lé ànábì fayabtadi'una fi dinillah máa lè sàmìnà bí òsìn ní ọ̀sán ọlọ́wọ̀n ọba wọn wà mú wá sílẹ̀ oríṣiríṣi ìjọsìn lẹ́mọ̀ wá rí lọ́dọ̀ wọn oríṣiríṣi ìjọsìn lẹ́rí lọ́dọ̀ wọn tàbí òsìn ọlọ́wọ̀n ọba wà ní pé iṣẹ́ kan bẹ iṣẹ́ alálùwà lánìí lẹ́yìn bá ti ṣe báyìí ó ti yé òní kírun mọ́ òní ìgbìrún mọ́ ọ̀dọ́ náà lẹ́sìn bá wípé bẹ́yàn bá ṣe lọ́hùn dé lẹ́bù kan èèyàn ní sí kíni èèyàn nídìí kó kírun mọ́ kò nídìí kó ṣe kíni mọ́ àwọn tí wọn ò tí èso ọlọ́run àwọn ọlọ́run máa béèrè ọ̀rọ̀ ìjọsìn lọ́dọ̀ wọn ìtòfà náà ní àìmọ̀ kan báwọn ni ìṣẹ́ṣẹ́ rí nìtó yìí ah kò bá mọ̀ sí dáa kó jẹ́ sí pé ní ìjọsìn wọn ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn wọn tí wọ́n ń ṣe ni wọ́n ṣe bá ànábì sí ní àṣẹ wọ́n ṣe bá ànábì sí ní àṣẹ pẹ̀lú lápẹ̀júwe nísìn wọ́n ṣàṣíkiri ọ̀pọ̀lọpọ̀ àṣíkiri tí wọ́n ń ṣe yìí ni kọ́ lọ bó sì yẹ kọ́ lọ ẹni mi ò bá ṣe ẹni òun dà ní alátọ̀rí kọ́tì ṣéèkì lágbájá lórí ojú ọ̀nà àfa alágbájá lórí ojú ọ̀nà àfa alágbájá kìí ṣe alátọ̀rí kọ́tì muhammadiya ìyẹn ti kù nẹ́bì ni dírẹ́fà wa tí ó wà wá náà ni òun alátọ̀rí kí èso sọ̀rí kọ́ ànábì mọ́ alátọ̀rí kọ́ ti ṣéèkì lágbájá lòun fẹ́ fi sin lọ́hùn àárọ̀ àyìnlè mùtábà mùtábà àdà ọlọ́ni in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumu Allah ọba ń ní أعوذ بالله من الشيطان الرجيم إن كنتم تحبون الله فاتبعوني ọlọ́run ní tó bá jẹ́ pé lóòótọ́ ẹni kìláàsì ẹni kìláàsì lójú méjèèjì ẹ̀sìn fẹ́ sin lọ́run كنتم تحبون الله فاتبعوني. yuhbibkumullah. bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba náà gbà ti yín. yuhbibkumullah wa yaghfir lakum. ọlọ́run ó tún wá ṣàforíjì fún yín kò ní gbà ti yín nìkan ní ṣàforíjì fún yín. ghafurur rahim. nínú sẹ́yìn yóò wá lóhun fẹ́ sàfikiri yóò ní àlátọ̀rí kọ́sì ṣe kìkì nìkan sẹ́rí hmm. báyìí sẹ́rá dánwò sẹ́rá dánwò ẹnìkan lóhun tó fẹ́ sẹ́ lọ́hun ọba ó fẹ́ sàfikiri ó tún ní lù ìlú náà yẹn lọ́hun <laughs> ìlú láti gẹ́ni ẹ̀yìn ọlọ́run ìlú dáfí ń jó dáfí ń sọ àdí kẹ́kẹ́ olóhun láti gẹ́ni ẹ̀yìn ọlọ́run wọ́n á wá àwọn nǹkan fún ọ̀nà ẹ̀yìn ọlọ́run a ní gbogbo nǹkan kọ́ ní ẹ̀yìn ọlọ́run lóòótọ́ o àmọ́ kì í ṣe ìlú tẹ́fẹ́ fi dá àdánwò lẹ̀ tẹ́fẹ́ fi gbé àbá ẹ̀fẹ́ fi gbé àwọn èèyàn nínú dìde kì í sóhun lẹ́sẹ̀ kẹ́ni lẹ́sọ̀ fún wa pé ẹ̀yìn ọlọ́run ìyẹn anábì òsè gbogbo ìlú sallallahu alaihi wasallam torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí bọ́ọ̀bà sin lọ́wọ́ ọba nínú àkíyèsí wa òun ni pé tọba ní class àwọn èèyàn jó lónìí yóò ní ijó ànábì lòun jó ó rí yọmọ wá sẹ́gun tọba dọ́dọ̀ àwọn sóbí àwọn kan ní ọmọ zazikiri yọmọ gbé rẹ̀ sẹ́lẹ̀ ní ọmọ gbé rẹ̀ sẹ́lẹ̀ ní. ẹ ó lè lẹ́nu gbé òun ẹ̀dá kò sẹ́mi ń bẹ nínú ni kò sẹ́mi nínú síláàmù ẹ̀mí ègbé yẹn ìyẹn ń yẹ ọba kó wá tó máa ṣe bí wèrè yóò kí yin lọ́wọ́ ọba mẹ́làmùrí dé wánù yóò kí yin lọ́wọ́ nǹkan máa ṣe bí wèrè kò sí tọ́jọ́ ọwọ́ aṣubú lulẹ̀ yọmọ wa pariwo ọwọ́ ara oyin oríṣiríṣi tí wọ́n ń ṣe káàkiri níta lónìí tẹ́mọ̀ rí ní social media yẹn ẹ̀rà fa àyókù rẹ̀ ní mọ̀múnú mọ́lá sí àwọn obìnrin wa pọ̀ bìbà wọ́n máa wá pariwo wọ́n máa pariwo wọ́n máa wá jó ẹ̀mí ò gbẹ́ lómi kò sí yẹn ní ìsìlámù ẹ̀bá ní ìkìláàsì jù bẹ́ẹ̀ lọ ẹ̀mí ò gbẹ́ náà bí ìdí kò gbé kanú àwọn sọ̀rọ̀ àbàrí èṣù ní máa ń dáàmà ní máa ń dáàmà yẹn ṣubú lẹ́nu ẹni tẹ́lì jẹ̀nú bá ti kó sí láàrin máa ń segin ní máa ń ṣubú àtàwọn náà pọ̀ lọ́hùn sọ́lọ́ rẹ̀ ń pè nù ọ̀rọ̀ rẹ̀ ń pè nù. torí ẹ̀ ilé yóò bá mu Ibn Qayyim rahimahullah nínú tírà rẹ̀ nínú tírà rẹ̀ Madariku Salikin tírà dáadáa ní tírà tó gbajúmọ̀ ẹni tó kọ́kọ́ tírà yẹn Harawi àbí nǹkan tí ìbágbàgbọ́ oníṣúfí ni òfìyé manazilu as-sa'irin ila Allah ẹ̀pẹ́ ipò àwọn tí wọ́n rìn lọ́sọ́dọ̀ ọlọ́run kó lè mọ̀ kó àwọn ní sófínì àwọn lẹ́mí àti sin lọ́run àwọn ti jọ́ òun ni o nìsọ àwọn àwọn jìbìrì tó ní àwọn tó ní ẹ̀jẹ̀ yẹn kẹ́ tó jẹ́yàn àwọn yẹ̀bùyẹ̀bù òtí ìsọ àwọn yẹn o irú wọn kọ̀ọ̀kan irú àwọn tíjọ́ kọ̀ọ̀kan náà lè kú lónìí ó lè kú lónìí so ní èkó lọ́yìn àwọn àwọn àwọn àwọn mọ̀rìtẹ̀sì kúnlẹ̀ ni wọ́n pọ̀ ní ìlú pọ̀ ní ìlú àwọn tán fẹ́ kówó jẹ wọ́n fẹ́ jẹ pò tán fẹ́ nípò wọ́n fẹ́ gbogbo ẹ̀ gbogbo ni sì ní lọ́dọ̀ tọ́ ìnùkọ́ ìmọ̀ ṣe tíra ó ṣe tíra yìí láti fi lè kọ́ láti àwọn mistake tó bàbá yìí bá kó sí látara eh, àwọn àìmọ̀kàkọ̀kà tó lè tibẹ̀ wọlé ìmẹ̀kọ́ yìí mo ṣàlàyé rẹ̀ wọ́n tó níwọ̀n lè sọ́tà lẹ́kùn lórí àfọ́ oníkíni ọ̀rọ̀ àfọ́ ní eh, wọ́n tó ń lọ mọ̀dárí kù sàn àlìkí náà tí ló ń súnfí lọ ń lò ó ti yẹ tí ló ń súnfí ní kíni ló ń lò ọmọ akó tirẹ̀ káàkiri ọmọ kan súnfí ni ẹni tó jẹ́ pìlẹ̀ ẹni tó ní síra kó tó di pé ìmẹ̀kọ́ yìí mo wá ṣàlàyé rẹ̀ lérí torí ọba rí dáadáa ń bì tàn yẹn ni a máa mú àlàyé láàṣẹ èyí tí ọba dàbẹ̀ láti kíni ayọ́kàn wa nírú àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n sàn mọ́ yóò nírú àwọn tí wọ́n sọ ọba ní àwọn alùsùn náà kì í kásẹ́ra oníbídíà kò túmọ̀ sí pé wọn ò ní ṣàlàyé dáadáa tó bá wà ń bẹ̀ gbọ́ bí ọmọ jẹ́ ti wọ̀ tó ní ẹni tó bá ṣe oríire tó bá ṣàǹfààní kan lọ́dọ̀ ó ti yé nìyẹn tó sì mọ̀ pé ọ̀fàní yóò lè sọ òun nù tọ́ jàmá mùsùlùmí Ibn Qayyim ni wọ́n sọ ní ọ̀rọ̀ rẹ̀ kọ́nà bá wa sàkíríkùn kẹlẹ́lì kìyàmà alayhi rahmatullahi min Allah ó ní wa kullu man abada Allah ó ní gbogbo tó bá sun lọ́wọ́ ọba gbègéèrè amúrèhè láì sí àṣẹ ọlọ́run nínú sẹ́kíńsì yẹn wà àtàkọ̀dà ibadatahu àbíyì qurbatun fahuwa fi dalal ó wá dàbí ọkọ̀ pé ìjọsìn ṣe òun yẹ gẹ́nì òun fi súnmọ́ ọlọ́run ni kò dẹ̀ sí pọ́lọ́run bá pàṣẹ rẹ̀ قل كمن يظن أن السماء المكاع والتصديع قربة ó diya ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó ṣe pọ́ gbà pé tíyàn bá àwọn ẹ̀má ń súfèé àbí ń fọn fèrè àbí wọ́n ń pàtẹ́wọ́ ó pàtẹ́wọ́ gbọ́ọ̀rẹ́ pàtẹ́wọ́ orú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ dàbí ẹ sin lọ́wọ́ ọba máa máa ó ti yé àbí kó máa pàtẹ́wọ́ tó gbà pé èèyàn máa fi ń súnmọ́ lọ́hùn ni tí wọn náà ti gbà pé èèyàn fi jó súnmọ́ lọ́hùn gbà pé èèyàn fi jó súnmọ́ lọ́hùn ní òṣè bí wèrè kọ́ wọ sọ kọ́ sọ mẹ́wàá papọ̀ kó gbé láńtà lọ́wọ́ lọ́sàn gangan ṣẹ́rí pé làákàyè ti jìnà sí ó tún náà gbóhùn sórí bíbá ẹrù ẹni ọlọ́run ẹni ọlọ́run ti kátàkátà yóò lọ lórí tánàbí wọ́n lọ́wọ́ sọ tó yarí ẹni ọlọ́run iṣẹ́ kàràkàtà ọ̀sẹ̀ wọ́n kó sí mọ̀ pé ọ̀nà tí ọ̀dà nù ó ní gbogbo ẹni tó bá jẹ́ pé máa ń sin lọ́run lálẹ́ ìṣepọ́ lọ́run bá ṣe ṣọ̀ṣẹ́ sí i ó dàjẹ́ bí ẹni tó gbà pé kéèyàn máa gbọ́ fèrè kó máa fọ́n fèrè kó máa lùlù kó máa pàtẹ́wọ́ ó gbà pé ìjọsìn ni àbí ó dàgẹ́gẹ́ bí ẹni tó gbà pé àlùkálùwà kéèyàn máa jòkó síbi kakọ́ lóhun ṣe kálùwà ìtàwọn sófin àràtà sọ náà àìmọ̀kan náà ló débẹ̀ àìmọ̀kan ló débẹ̀ kíyàn lọ jòkónú ilé tó sì pé tọba jòkónú ilé tọ́lọ́run sí kálùwà yìí ni tó dí o yàní alkhalwa tó dọ́ yìí o alwajibat ó ti yọ gbogbo àwọn tó jẹ́ àwọn nǹkan ọ̀ràn yàn òní kí ọ̀ràn yàn òní kí jama o lè má kí ọ̀ràn yàn àmọ́ òní kí jama òní kí jima ànábìnrin tó bá fi jama mẹ́ta alẹ́ tí tí a lẹ́bi ní ọ̀sẹ̀lẹ̀ sí wọ́n lọ kàánú àdéhùn pẹ̀lú ìgbọ̀nà mi súnmọ́ jùlọ ọba ń bẹ̀ yóò mẹ́ta ó fi ilẹ̀ kókì wọ́n wá sí ká ló àwọn arẹ́nìkan ń bẹ̀ ní ẹni ọlọ́run ni wòlínà ga púpọ̀ buhaya buhaya ẹ̀ka péré ní máa fojú ọlọ́run ọba ní asàfìlà ní máa gbogbo bá so àwọn èèyàn wọ́n rí ànẹ́bì sallallahu alaihi wasallam wọn ò sórí ire tí ó bá rí káàrí ànẹ́bì lásán lè yóò fi sórí ire ni tí yóò sì gbà fún abúlá rí ọ̀wà yóò akọra sínú náà àbútọ́lì yóò ṣe kíni yóò ara sínú náà hmm, ẹ̀tọ́ bá rà ànẹ́bì tó bá gbà fún ni nẹ́bì sọ pé ẹni tẹ́ ń pè ní sọ̀hábà mọ́rọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam wà á mọ̀ nàbì wà mẹ́ta alẹ́ ìmán ẹ̀tọ́ bá rà ànẹ́bì tó ṣe kíni tó àwọn ẹni tọ́pọ̀ gbogbo tó bá tó rí òfin wọlé ọ̀nà ọmọ irú wòlíì wọnù wòlíì àgbákò wọnù wòlíì jẹwájú tọ́lọ́wọ́n orí jàǹdì nàtànẹ́bì lọ ni àwọn ìjàbákìrì lọ torí gbogbo ẹni tó gbà fóun ṣe káléwà tó wá wà nínú ilé tí ọ̀ jáde tẹ́wàá àgbà tí ọ̀ jáde bí kọ́ máa pé Allah Allah Allah Allah Allah Allah Allah bẹ̀rẹ̀ tó ti mú gbó Allah Allah Allah kí ló dé ní ẹ̀má pariwo bàbá rẹ̀ kamali kamali kamali kamali kamali sínú rẹ̀ ó dùn ẹ̀sìn làkà ìná ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ pẹ̀lú ọ̀hún ni bí sí sí yẹn ni ìkíwásù rẹ̀ ní agbára o àmọ́ kò fi mọ̀ sí kò fi tẹ̀lé alákàlà ramán ramán àwọn ìgbẹ́ parí ramani àmọ́ bí tọba fẹ́ dé bí tọba fẹ́ kọ́rọ̀ yóò kílẹ̀ tọba ní wà ní pé aláàlá bí ìrẹ̀lẹ̀ rẹ̀ gíní ramani ramani ramani ramani àà jìlẹ̀ ah, ah. àdé sẹ́yìn kan máa pariwo jẹ́rẹ̀ báwọn lẹ́yìn kò ní yóò rí odún yóò rí odún so fún ti ń sọ lọ́hùn báwọn kí wọ́n lọ pín yẹn fi ń súnmọ́ lọ́hùn nù tọba tó wá ba débì kan yóò tún wá ní lọ́hù lọ́hù lọ́hù kí ló dé bí àṣà ìdìkan yóò ní kí ló dé kí ló dé sọ́lọ́ mẹ́lẹ̀ wá sọ ìjà pé yóò tún ní ẹ̀tọ́ já òun náà tún ní húúúú kí ló dé sọ́lọ́ mẹ́lẹ̀ wá já ìyàkújà wà ìyá jókọ tẹ̀ náà kalẹ̀ àbíbù náà ń gbé àrí ìyá jókọ rẹ̀ kalẹ̀ ẹ́ ká já kalẹ̀ ká ní àbí àbẹ́ àbẹ́ àbẹ́ àbẹ́ inú rí ó dùn ẹwà pín ọkọ̀ ọlọ́run bá jábùjákú ọlẹ́kọ̀dá ọlẹ́yàbúrú ni kí mùsùlùmí ó jìnà sí àìmọ̀kan ní máa súnyàn débẹ̀ yẹn lè ní kíláàsì lóòótọ́ tí èèyàn bá fi fi ìmọ̀ fi jẹ láàmì ẹbí kọbi tẹ̀lé kò lè rọ́nà lọ torí ẹ nínú wọn náà ni wọ́n da àwẹ̀ papọ̀ ìmìkọ́ ìmì ní pé inú wọn náà ló ti kéni wọ́n gba àwẹ̀ àgbáyépo tó bá àrìsíkò sínú táwọn èèyàn sínú tó bá ilé sùn wọn ní sínú yóò gbàdújọ kẹyìn ni yóò arúgbó wọn fi súnmọ́ lọ́wọ́ bá láàánú ó ní gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ tí ò sáṣe ọlọ́run ọba ń bẹ àti ànábì ń bẹ bí owó tó ń ṣe mọ́ọ́lúdì owó tó ń ṣe kí mo ké tó ń ṣe mọ́ọ́lúdì kò sí nǹkan kan bí mọ́ọ́lúdì nítorí ọ̀rọ̀ lọ́gbọ́n ànábì ò ṣe àwọn sọ ọba ló níbi ànábì tẹ̀lé ànábì lọ́gbà awẹ̀ òdìgbà awẹ̀ ọba ṣe mọ́ọ́lúdì ànábì máa tí ẹ̀ jẹ́ mọ́ mùsùlùmí so búburú àwọn nǹkan báyìí ni kò ní jẹ́yàn débi téèyàn lọ so àkíyèsí àwọn wọn bí eléyìí ni pé ìjọsìn wa ìjáfi tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam ìjáfi tẹ̀lá nàbí ẹ má jà ní kìláàsì lásán kálíbà débi tá ń lọ. àkíyèsí mi níbi ìjọsìn wa àwọn kan gbà pé èyí tó lọ́lá jù nínú ìjọsìn àṣàkùhá wá àṣà àbùhá èyí tó bá níyàn lára jùlọ olólọ́lá jù nínú ìrìnsùn àwọn kan sì gbà pé èyí tó lọ́lá jùlọ nínú ìjọsìn òun náà ni pé ní mẹ́kánà sí ìnáfún lèlẹ̀ abdul nafsi in tó bá wúlò fọ́mọnìyàn gágá jùlọ wọ́n lòun lọ́dà jù nínú ìjọsìn àwọn kan wà pé tó lóore jù nínú ìjọsìn ni tó bá wúlò fún ẹlòmíì ó wúlò fẹ́ni tí ń ṣe ó tún wá ṣàǹfààní fẹ́lòmíì àwọn kan gbà pé òun lọ́lá jù nínú ìjọsìn síbẹ̀ ni mo fẹ́ kọjú agbélé iná yìí lára ìjọsìn wa tó bá sì jọsìn tó bá sì jọsìn kó o lè wò dáadáa ṣé àwọn èyí tó ní wa lára jùlọ ni àbẹ́yì tí ọba ṣàǹfààní fún wọn nìkan jùlọ àbẹ́yì tó ṣàǹfààní fẹ́ lómi ní kíni jùlọ ó rí tó bá àwọn oníṣòfínì tó fẹ́ sàfẹ́ kí nígbà ni wọ́n àpá fáànù wọ́n pa é sí láàyè láàyè lọ́la ó gbé ìtàn bá láàgùn jùlọ tí wọ́n mọ̀ wọ́n á síra wọn ta òun ló yẹ kí n sì kankan kò nítumọ̀ àwọn kan ṣe ájì níjọ́ ní ó ti yé ìnà Umaru wọn sọ fún wọn pé ẹ̀yin sọ pé ájì ìfọ́rọ́dù ló lọ rẹjù òun dẹ̀ sọ fún yín pé kí ni ájì tàmọ́tò ìlú lọ jù rẹjù tàmọ́tò ìrìn àná bí fọwọ́ sí ìfọ́rọ́dù ni kò lóore torí èdè eléyìí ẹ̀kọ́ yìí mò ń sọ ń dá wa lóhùn àwọn àfáànù gbogbo ọ̀rọ̀ wọn kùránì ni ọ̀rọ̀ wọn àdéhùn ni kọ́nà àwọn lọ sọ bẹ́ẹ̀ yóò ní afáwa àbílẹ̀ ìjàbàtà èmi náà wá padà wá padà àṣà àrò oníṣìí ní láàfin rò bẹ́ẹ̀ mo padà wá ronú sí mo á rí pé ọ̀rọ̀ àwọn ẹni yìí kùrà ọ̀rọ̀ wọn lásẹ̀ kùrà nìyí àdìsí ni wọ́n máa ṣàlàyé lọ nínú ọ̀rọ̀ wọn tán sánjú wọn gbọ́n tí wọ́n kàn rí lásán wọn olú tó wá sọ̀rọ̀ nínú kíra yìí náà ló ti sọ̀rọ̀ mọ̀dárí yìí sáré kí náà ló ti sọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ ó lè tó lọ́lá jù nínú ìbáàdà nínú ìjọsìn téèyàn bá ń ṣe òun náà ni tó ṣe pé kíni èyí tó ṣe pé kíni èèyàn fi ń wá ojú rí ọlọ́run ní gbogbo àsìkò ní gbogbo ìgbà bákan náà ni ìtòfin wájú rí ọlọ́run ọba tó wá ṣe déédéé bí mọ̀tádọ̀ dálíkàlì wákìtì wọ́n fi mójú ọlọ́wọ́n ọba àmúṣe déédéé àsìkò yẹn yẹn ni pé ìjọsìn yẹn gangan ni wọ́n ṣe lóyún ẹ̀tọ́ nínú àsìkò yẹn ìjọ tó bá lóore jùlọ níjọ tó sọ pé àsìkò tí wọ́n bá ní kẹ́ sí gangan lẹ́sìn kẹ́ni lẹ́ ń ṣe ẹ̀ ṣèjọsìn ní lásìkò yẹn àwẹ̀ ló lóore jù nísìn nínú rọmọdọ́nà kábọ́lá àwẹ̀ ló lóore jù nísìn kó fúnyàn lóúnjẹ ló lóore jù lọ ó ti yé àsìkò tá a wà yìí náà àsìkò yìí ó ti yé nísìn kó o sàwọn sí olóore kọ̀ọ̀kan olóṣè kíni lólórí jùlọ lásìkò tó máa ń pèrún lọ́wọ́ kí lólórí jùlọ kọ́ ọ máa dá wọn lóhùn kọ́ ọmọ sí kíni kọ́ ọ máa dá olùpèrún lóhùn olólórí jùlọ àsìkìrì kọ́ lọ́mọ sígbà wọn kùránì kọ́ lọ́mọ kàmà wọn ìbùkọ́ ìmìnì sọ̀rọ̀ wọn o àwọn àfáà àgbà àfáà ńlá àwọn àfáà fi wákìtì lè jihad ó lò lè tó lóore nínú ìjọsìn lásìkò tí wọ́n ṣe jihad lọ́wọ́ òun náà ní ká máa jagun nígbà yẹn ó ní kọ́dà tó bá jẹ́ sí pé ní ká jagun ni kò ní já lè rí síkiri ṣe kò ní já lè rí kìlámù lẹ́lì ṣe kò ní já lè gbà wẹ̀ ó lò lórí jù nígbà yẹn ó ní bákan náà ní tí àlejò bá dọ́dọ̀ rẹ ó lè tó lóore jùlọ nínú ìjọsìn nígbà yẹn òun ni pé kọ́ ọ dálejò lóhùn kọ́ ọ pọ́n ilé ìyẹn mọ́sà pọ́n ilé àlejò ni ìyẹn bàbá ara rẹ ni ó gbomi fún ọba sọ̀rọ̀ kọ́ á ní ọ̀lọ́ka kọ̀ọ̀rá nígbà ọ̀lọ́yẹ sọ̀lá tó dùn á ń gbà kọ̀ dáa yìí tọ́lọ́run bá fẹ́ jù nígbà ọ̀nà ó ti yé ó náà ni àwọn àsìkò kọ̀ọ̀kan nítọ́lọ́run bá ní ká láwọn àsìkò yẹn òun lólórí jùlọ lásìkò sàrè lápèjúwe nísìn kílẹ̀ ká máa ṣe ká máa ṣàdúrà ká máa ṣe ká máa tọrọ àforíjìn ká máa ṣàṣíkiri ká máa ka Kùránì ká máa yan ká máa yan yan fìlà àwọn kan tó lórí jùlọ nígbà fẹ́ mú láàrin yìí ni pé gbogbo àwọn àsìkò kọ̀ọ̀kan tó bá lóore jù nínú ẹ̀ òun kò bá jẹ́ pé sẹ́yẹn ni ìwọ nìkan ló jàǹfààní fún ni kò bá jẹ́ pé jẹ́yẹn ni ó jàǹfààní fẹ́ lòmíì ni ó ti yé kò bá jẹ́ pé sẹ́yẹn ni ó jàǹfààní fẹ́ lòmíì ni bó sì gbọ́dọ̀ lọ nìyẹn abẹ́lẹ́wọ̀n bá aláàkọ́mọ́sá fi àgbọ́yọ̀rọ̀ yìí wà jùbáyìí lọ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم alhamdulilayi rabbil alamin asandukpe fọlọ́wọ́n ọba di orí tọba tó tún ní pípé níyì kó tún ṣojú níparí ẹ̀ ṣojú èmi àti eré ilé là ń dá ọpọ là ń dápẹ́ fọlọ́wọ́n ọba sí ọlọ́run má fi rírí ànábì pẹ̀lú kankan wa lẹ́kùn òun ń bẹ nínú àwọn èèyàn tó já sí pé bó dijọ́ ìgbéǹde àlùkìyámà rírí ànábì báyìí ìbànújẹ́ lájẹ́ fáwọn níbi tó ti ń jẹ́ bínú fáwọn mùsùlùmí ìwọ náà láti sìn tètè múra sí gbogbo iṣẹ́ tó bá ń ṣe máa fi tẹ̀lé ànábì wa Muhammad òun láti kà fún wa yẹn ní pé mùtábà nínú àwọn nǹkan tí òkun já kúrò níbi iṣẹ́ mùsùlùmí ni tó ń sojú sùn fẹ́ gbẹ̀sán bẹ̀ ọlọ́run má fi rírí ànábì pamílẹ́kún má fi rírí ànábì pamílẹ́kún Muhammad ti rí ti ń jẹ̀rán ẹ̀ fi rí rí ànábì pamílẹ́kún. a gbogbo àwọn tí wọ́n wa lọ́wọ́ tó ń jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run ọba kó gbogbo yín pátápátá àbítẹ̀ tí ń mú owó tẹ̀sí ràn wá lọ́wọ́ àpò gbogbo àwọn tábà tí wọ́n fẹ́ ètò yìí lọ́wọ́ sí tó kan tàbí kejì wa lójú nínú àwọn àlámọ̀lẹ́ ẹ̀sìn àbáwọ̀ tó tẹ̀já sí pé mọ̀rọ̀ náà lání tí a fẹ́ gbà wá ẹ jẹ́ kí gbogbo akẹ́ akọ nọ́mbà yìí kalẹ̀ gbogbo nǹkan tá a bá fẹ́ pátápátá pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àbá gbogbo ẹ̀ ní wọ́n á máa bá a yanjú zero eight zero three two four eight zero six one five lẹ́ẹ̀kan sí zero eight zero three two four eight zero six one five bákan náà ni a ní ẹ̀ka tó ń mójútó zàká bí a ṣe ń yọ zàká àti sọ́dọ̀kọ̀ ẹgbòwọ̀ tó fẹ́ bọ́ aláwẹ̀ àbúrò tó tẹ̀ ní zàká tó fẹ́ yọ náà ni ẹ jẹ́ káwọn náà kà account number yìí kalẹ̀ kí a sẹ́ndì gbogbo nǹkan tá a bá fẹ́ sẹ́ndì sí kí a dẹ̀ indikéètì kí a ṣàlàyé gbogbo nǹkan tá a bá fẹ́ sí kí wọ́n fi owó yìí kí wọ́n fi ṣe fún wa gbogbo ẹ̀ náà ni wọ́n bá wa fi ṣe ní agbára ọlọ́run ọba zero six nine zero four five six three two four lẹ́ẹ̀kan sí zero six nine zero four five six three two four mahad umar zakat and sodako òun ni accounting gtb bank òun ni báńkì náà a tún bí ọ̀hún ọba tí ó ṣọ́ wa ju ìgbà míì tí a ó tún máa rí ètò yìí ní àkọ́tún sí i ridwan ọmọ abdulfatah òun ló ń dágbére fún yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àǹfààní láti ṣísílẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo òbí àtàlágbàtọ ẹ máa yọ̀ ní iléeṣẹ́ umaru bolo kọ́tọ́ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ìdádí sànàwí àti ìtìdáyí iléeṣẹ́ ń bẹ láàárọ̀ láago mẹ́jọ sáago kọ̀ọ̀sán ìrọ̀lẹ́ àti lálẹ́ ní gbogbo àárín ọ̀sẹ̀ àti òpin ọ̀sẹ̀ NBS NBAIS ìyẹn National Board for Arabic and Islamic Studies ẹ ó jòkó ṣe ẹ̀gzáàmù rẹ̀ lọ́dọ̀ wa tí ó sì fi rìsọ́ọ̀tì rẹ̀ ṣe èyíkéyìí courses tó bá wù yín ní gbogbo yunifásitì lórílẹ̀‐èdè wa Nàìjíríà àbí any Islamic university all over the world láì gbàgbé ẹ̀ka wa Madu Umaru Zakat and Sadako Foundation níbi tí a ti ń fi ìbẹ̀rù Ọlọ́run gba zaka àti sadako tá a sì fi ìbẹ̀rù Ọlọ́run pè fáwọn tó nílò rẹ̀ gbogbo òbí àtàlágbàtọ́ èyí náà wá ṣe àmúlò àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí o báwọn ọmọ yín bá ti ń jáde léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn náà sì kéwú kàwé pẹ̀lú ìrọ̀rùn fún àlàyé ẹ máa bọ̀ registry orílẹ̀ ìgbọ̀mú ìpínlẹ̀ èkó tàbí kẹ́ ẹ pé oh eight oh three two four eight oh six one five oh eight oh three two four eight oh six one five. máàdù umaru gbónú kan tán kẹ́wù kò sì kàwé pẹ̀lú ìrọ̀rùn.